السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فيا عباد الله هذه نظرة سريعة إلى المقاصد والمصالح الضرورية التي تقوم عليها الحياة البشرية وهي كما قال العلماء هي المصالح التي تتضمن حفظ مقصود مقصود من مقاصد الخمس وهي حفظ الدين والنفس والعقل والمال والنسب وقد عرف وقد عرفها الشاطبي بأنها ما لا بد منها في قيام مصالح الدين والدنيا بحيث إذا فقدت لم تجر مصالح الدنيا على استقامة بل على فساد وتهارج وفوت حياة ومن أخرى فوت النجاة والنعيم والرجوع بالخسران المبين فنسأل الله السلامة والعافية وهناك أدلة شرعية كثيرة تدل على هذه المقاصد بل قال إمام المقاصد الإمام الشافعي رحمه الله فقد اتفقت الأمة بل سائر الملل على أن الشريعة الإسلامية وضعت للمحافظة للمحافظة على الضروريات الخمس وهي الدين والنفس والنسل والمال والعقل وعلمها عند الأمة كالضروري قال الشاطبي ولم يثبت لنا ولم يثبت لنا ذلك بدليل معين ولا شهد له عقد معين يمتاز برجوعها إليه بل علمت ملاءمته للشريعة بمجموعة أدلة لا تنحصر في باب واحد فمن الأدلة الشرعية المستفاد في هذا الباب على ضرورية حب هذه الأمور الخمسة قوله تعالى في سورة الأنعام الآية المئة وخمسة وواحد وخمسين إلى ثلاثة وخمسين قال الله تعالى قل تعالوا أقل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àgbà pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi òun nìkan ṣoṣo òun nìkan ṣoṣo òun náà láàmà sìn táà ní sin ẹlòmí pẹ̀lú ẹ̀ Akọrọ ìkẹ́ àti ìjẹ fún anọbi wa Muhammad kí ìkẹ́ ọlọ́run bá tí ó ma bá àti ìgẹ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ sí ní ìkẹ́ ọlọ́run bá yìí kó ma bẹ fún àwọn rẹ̀ ó fi gbogbo ẹ̀ Islam tí ó fi lórí àwọn nǹkan tó jẹ́ pé tú láti ní tó gbé ìṣẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó gbé ró tí ó jẹ́ kí lé ayọ́ ọdá tí ó jẹ́ kí ọ̀run ó sún à tó ṣe wípé àwọn onímímà wọ́n ń pè ní alìmọ̀sọ́lẹ̀fẹ̀ mọ́ àwọn àǹfààní tó ṣe wípé kò ṣe é mọ́ ní tẹ́yìn ọba ní ilé ayé ọ̀dàrú ọ̀run náà ní súnwọ̀n ẹnu àwọn onímọ̀ kò lórí pé àwọn nǹkan mara àwọn yìí ṣẹ̀rí ọlọ́run òfin ọlọ́run tọ́lọ̀n fínra àwọn ànábì ọlọ́run tó gbogbo wọn ni a sọ̀rọ̀ ń pa rẹ̀ ni a sì mójú tó bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní láàká inú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n dúró lórí ń pé tí orílẹ̀-èdè bá wà àbí ìjọba bá wà àbí ẹgbẹ́ bá wà àbí àwùjọ kan bá wà táwọn èèyàn kan darí ń bẹ̀ tí wọn ò bá mójútó àwọn nǹkan wọ̀nyí wọ́n mọ̀ yí nínú oríṣiríṣi mùsíbà àti òfò àti àdánù àti òfò ẹ̀mí àti òfò dúkìá kọlọ̀nkọ́sọ́ akóònú gbogbo ẹ̀ ìmáàmù Ṣáàtìbí kọlọ̀nkọ́fọ̀rúnkẹ́ nínú ẹni tó kọ tírà lórí ọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ tá ń pè ní maqasidu sharia nínú tírà rẹ̀ tá ń pè ní al-muwafaqat al-muwafaqat ọsọ ọ̀rọ̀ tọ́pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ìjọ pátá ọjọ́ ìjọ Islam ni àbí èyí tí èsè ìjọ Islam lẹ́nu wọn kò lórí wípé àwọn nǹkan mara àrùn yìí agbọ́dọ̀ mójútó nínú aláàmọ̀rí ilé ayé wa fi falẹ̀ tàbá jẹ́ kọ́rá rí wàhálà ó nínú àwùjọ ìbàjẹ́ ó wà ìparẹ ìgbẹ̀mí ara ẹni ó mẹ́ ìfidúkìá sófò yọ mẹ́ kí ni àwọn nǹkan mara àrùn ọ̀hún tí ẹni agbọ́dọ̀ mójútó tíṣẹ̀rẹ́ Islam ti wà láti wá dáàbògbò alábọ̀kọ́ òun náà ní sáàtò ní fífùdé káfẹ́ ìdáàbòbò fún ẹ̀sìn ọlọ́ọ̀bá alékiọlá ìlú fún wa ní ẹ̀sìn yìí òun lọ́dá wa òun lọ́mọ̀ wa òun lórè wa òun lọ́tọ́jú wa òun lọ́mọ gbogbo ìbẹ̀rẹ̀ àlámọ̀rí òun ló sì mọ ibi tí ó yọrí sí ọlọ́ọ̀bá ń sọ fún wa títí aláyà àlàmùmọ́ ni lálàpọ̀ wọ́n fún wa lọ́wọ́ sí ìfòrùkọ̀ ní ìrù inú sọ́rọ́sì mọ́ì ọlọ́ọ̀bá ní tí ọlọ́ọ̀bá tó dá ẹ̀dá tí kò wá nímọ̀ pẹ̀lú ẹ̀dá rẹ ní torí ọjọ́jẹ́ tí ọlọ́ọ̀bá àlékí ọlá yìí òun ló nímọ̀ fínífíní ti gbogbo nǹkan ọmọ bẹ̀rẹ̀ ẹ̀dá ọmọ ń tẹ́dà ń ṣe lọ́wọ́ ó sì mọ òfin ẹ̀dá ọmọ ibi tí gbogbo àlámọ̀rí tí ó darí sí torí ẹ̀ wá ṣe òfin rẹ̀ àti àwọn tíra rẹ̀ tọ́sọ̀ kalẹ̀ láti sánmà ó sé ní ìtọ́sọ̀nà fún wa kí nǹkan mọ́bà àdàrúmọ́ wa lọ́wọ́ nǹkan àkọ́kọ́ òní ẹ̀sìn ọlọ́ọ̀bá tó wà yìí látọ̀dọ̀ ọlọ́run a ká máa òtítí ọlọ́sọ́lọ́ láàrin ọ̀sẹ́lá ọsọ́nù àdídẹ̀ ìwé máa ń yìí ríbi láàbí ìṣẹ́ ìrọ̀ ìgbàfẹ́ òbìdì ẹ yóò tọ́bá gbèrò dáadáa rò tọ́fẹ́ kó sórí ilé ilé ayé àti jàrìkìyàmà irú ẹni bẹ́ẹ̀ ìtọ́nà ó ti dúró pé yóò gbàgbọ́ yé nípa ẹ̀sìn ibe

ìdáàbòbò ẹ̀sìn yọ́ bẹ̀rẹ̀ látara kágbọ́ yé káàkì máa lò ó yóò sì wà látara ẹlẹ́ẹ̀kejì kọjẹ́ wípé ìsí ọba kó bá ẹ̀sìn a mọ̀ sí ìdáàbòbò fún ẹ̀sìn àjíjẹ́ kókó bá ọ̀gá tí máa kó bá ẹ̀sìn ó náà ní ṣíríkù yọ́ wà dàrú lórí ilẹ̀ yọ́ dàrú kó àwọn èèyàn kan wọ́n mọ̀ rò pé àwọn èèyàn ní ẹwà lórí ìtọ́sọ́nà tí wò sí lórí ìtọ́sọ́nà wọ́n mọ̀ sí àmúlùmọ́là bí a ti ń sin lọ́run wó tún máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́dá kò sọ àkó mẹ́ torí ẹ̀ lọ́lọ́run àdìgbò láti pé inna ṣíríkà lọ́gbọ́n mọ̀nà àwọn èèyàn dájúdájú ọ̀gá àbòsí lórí ilẹ̀ náà ní ìyọ̀mọ̀ ọrùn kan mí kọ̀ọ̀kan náà kí nìdí tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀ ọlọ́run ló dá wa òun lórí wa ìjẹ́ ìmú oníṣe fún wa ẹ̀tọ́ tó wá yẹ ká ti fọ́lọ́run ká fi bọ̀wọ̀ fún ká fi pẹ̀lé ká fi sìn ká tó wá mọ̀ wa ká tó wá máa pè ẹ̀dá mi ẹgbẹ́ àbòsí ńlá iná ìlélẹ́yìí ìgbà tí ìyàtọ́jú ọmọ láti kékeré ó sì náwó lórí ẹ̀ tí jáde yunifásitì kódà sí ibi professor ọwá di professor pẹ́ ọwá ní màmá ọ̀nkọ́ lélé ó ní bàbá ọ̀nkọ́ lélé ẹwù bí ó sì dùn àtó aláàmọ̀ ya ayé nìyẹn o ká tó wáyé pé ẹni tó ti kó gbogbo nǹkan tó bá sọwọ́ ẹ̀dá kan wá bá ọ mọ̀bí látọ̀dọ̀ ọlọ́lùbí wa bọ̀ ọlọ́run tí wá ń ṣe yíò kéèyàn wá mójú sí kọmọ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ìdáàbòbò ẹ̀sìn ọjẹ́ nǹkan àkọ́kọ́ tí ilé ayé ò fi dá tọ́run ó fi sún àn torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tí ọlọ́run bá fi àkóso lé lọ́wọ́ tí ó bá dídáàbòbò ẹ̀sìn Islam tọ́jẹ́ ẹ̀sìn òdodo tọ́lọ̀fẹ́ràn anábíwa Muhammad sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ ti ti àtìtẹ́ ńlá torí inú àkọ́kọ́ tọ́lọ̀ọba alẹ́kọ́lá tí ọkọ̀ bílèrè níjọba ìkìyàmọ̀ nìyẹn pé bó ni ó ṣe ṣe ìjọba rẹ̀ sí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún ẹ pé kullukum kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi jẹ́ alákòóso lé lórí tẹ́ ń darán jẹ́ ọlọ́run ó sì bí ilé ìrìgbò lẹ́ti da ẹran yín jẹ̀ sí àkóso tẹ́ẹ̀ṣe bó lẹ́ti tẹ́ sí lẹ́yìn ìgbà náà ló tí ọlọ́run sallallahu alaihi wasallam lọ́sẹ̀ wá sọ̀rọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan lórí ìṣesí kọ̀ọ̀kan pátápátá tó fi dérí ni olórí ìwọ ni alákòóso ọlọ́run so mojuto darí wọn dáadáa tọ́ yẹ kó mójútó

ìdáàbòbò ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ẹ̀mí rẹ̀ ọmọ jẹ́ tó ṣe pàtàkì ọlọ́ọ̀bá ọmọ bí wá lè rẹ̀ parẹ́ lálìkìyàmá kódà nílé ayé yìí ìtẹ́ bá ṣe tẹ́ ìyà nílé ayé àdéhùn tọ́lọ́ ń lórí ṣùgbọ́n ká wá sí pé èyàn ó ṣe láti gbé ọlọ́mọ tí ó fi dílé ayé kò lè rí mú jẹ bẹ́ẹ̀ náà ni gbogbo dáadáa tó ń ṣe pátá nínú èrè rẹ̀ ó rí ilé ayé ẹ̀kúnrẹ́rẹ́ olùgbọ̀bá gbẹ̀mí ní ọba lọ́dọ̀ ọlọ́run kọlọ̀dá kan ó sàmójú ẹmbá sí pààyàn lọ́dá àbòsí kí wọ́n pàwọn náà ilẹ̀ tọ́ rẹ̀ táwọn tó ní ẹ̀mí bá sọ wípé àwọn mójúkú ogun kò sí ìwọ̀ ń bẹ́ kọsànwò sanra fáìlì tí ó ní agbára tí ó san tẹ́kù millions of naira ní tabanika calculate ẹ̀ ọgọ́rùn kan ràkúnmí tọ́lẹ́ranlá kéèyàn tó sì yàn lọ ràwá yìí ibi tí a sì ti ní màálù tí a ní ràkúnmí ràkúnmí ma ń wọ́n ju màálù lọ kíyàn wá tó kọ́lọ mú ọgọ́rùn kan wá nítorí pé ọpa ẹ̀dọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn tí a rí pé ìdáàbòbò ọgbọ́dọ̀ wà fún ara ọmọ ẹ̀dẹ́ nìyàn nípa pípa tọ́jú ẹ̀ káàrí káàsì mẹ́jẹ̀ kí a bú kankan ó ṣe ìdámúdàbò ti bá àwọn èèyàn nínú àwùjọ lónìí nítorí epo petrol àìmọye àwọn àyè ní ìfẹ́ ti ń jà lọ́wọ́ báyìí nítorí pé wọ́n rẹ̀ po èmi ọ̀sáájú rẹ̀ ìwò ní sáájú mi nínú ìlú àfẹ́sí ọ̀bá rí ká ní onímọ̀ àìmọye ó dọ̀ tó ti tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ fọ́jú pọ̀ láwọn àsìkò yìí títí dé dàsìkò tá a fi sọ̀rọ̀ yìí àti àwọn ìyẹn wá o ọlá tóbi rẹ̀ wọ́lá àánú rẹ̀ àwọn èèyàn wọ́n wà lórí ìdàmúdàbò lórí ibé ìjọba fẹ́ tẹ́jì owó túnzé lòpin ìrìn àjò kọlọ̀nkọ́ta àánú wa lórí ẹ̀ ìtí àwọn èèyàn kan fi ń tẹ̀mí yóò sì di òkú bá ń tẹ́ nígbọ̀bá ju wẹ́nẹ̀dẹ̀ tọ́ọ̀bá ti lè kó lọ sí kó lọ sí tó yẹ kó kó sí kó fi gbà mí yóò di òkú bá ń tẹ́ òní nìtùmọ̀mọ̀ yóò di mẹ́bàlá kan kálùkọ́ mọ̀ sọ pé káyé ìdí ẹ̀ kódà àwọn ilé ìjọsìn ní ìdí sọ pé sàrá àti wúlò ní ẹmọ tí ó bẹ̀bá ti wá mọ́ wá lọ́wọ́ ajẹ́ pé èso ti jẹ́ ọ̀sọ̀rẹ́ ti kọ̀tẹ́ tí kò lọ báńkì o àìbẹ́ ni àdínọ́sára tí kò lọ báńkì ìdáàbòbò ẹ̀mí wa àwọn èèyàn péréte wọ́n ti jọba lẹ́wa lórí wọ́n sì ń da mílíọ̀nsì èèyàn wọ́n sì ń dá wọn láàmú ọlọ́ndá fún kọba àtò dáadáa o ọlọ́nkọ́kọ́ wọn máa ń pé o ọlá tóbi rẹ wọ́lá nú rẹ ìdáàbòbò gbọ́dọ̀ wà fún láàkẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ẹ̀kọ́ tí ọmọ gbé sí orí orí títí tí ọ̀dá tó ti wọ orí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn ọ̀dọ́ oná ló tó ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti fìtínà ní àwùjọ ìdáàbòbò gbọ́dọ̀ wà fún dúkìá ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọba ti sí ìdáàbòbò fún inú wàhálà ìdàmúdàbùlà ọmọ ẹ̀dẹ́ ìyàn wà ilé ìjẹ́ mẹ́rin ẹ̀sìn ẹ̀mí làákàyè àti dúkìá ìkarun rẹ̀ o náà ni ìbí àwọn àfáà míì wọ́n a máa fi ní annatin ìbí ẹlòmí ó ní annata ẹlòmí ó pè ní àlẹ̀rírí ìdí ọmọlúwàbí ìdáàbòbò gbọ́dọ̀ wà fún nínú tàbí tẹ̀mí ní ọmọdé àti wa tí wọ́n mọ̀ pé ìyẹ̀ dáadáa ilé ìkú sì ti dáadáa ni ẹn tí ọmọdé àbí ẹ̀ bá ti bọ́ sómi kò sí ìwà tí ò dá tí ò nílò mọ́ ẹn tí ò ní dìbò bẹ́ẹ̀ pé kò lè jẹ́ ọmọ parọ́ ó sì rẹ́jà àti ẹ̀tí ọ̀wọ́ rí pa sínà títẹ́ ẹ̀tí ọ̀wọ́ rí pa olè jíjà jìbìtì owó òlù kókó dáàpò kọ́sọ́jú tí ẹ̀ àwọn tí ọ̀lọ́mọlúwà àti lára máa ẹnu ni wọ́n ń tà táàbá ti wá dáàbòbò tí ìwà jìdí ó fi máa wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú ìdààmú dàbò àti wàhálà àti ìjìnà èyí ó fi máa jí kọ́lọ̀dá kọ́sà lọ́wọ́ kájọ wá lọ wọ àyà Qur'an tọ́lọ̀ ọba àlejọ́lá tọ́sọ́ ní sọ́rọ̀tìlà àmbáàlì ìtọ́ka tọ́lọ̀ ń sọ pé ẹmójútó àwọn nǹkan mára àrùn ẹ̀sìn ẹ̀mí làákàyè dúkìá àti ìdí ìdí ọmọnìyàn ọlọ́ni kú lè tààlá átìlù máa harrama rabbukum alaykum allá ìṣẹ́kù bí iṣẹ́ yà sọ fún àwọn káàkiri mi ipé ẹ máa bọ̀ ẹjẹ́ kàfúnyí ìtì ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó sì lè wọ̀ àti tọ́payé látẹ pẹ́kẹ́ máa ṣe alákọ̀ọ́kọ́ allá ìṣẹ́kù bí iṣẹ́ yà ẹ gbọ́dọ̀ owó kankan bí ìfòmọtò ọba nìkanlá ewu tí ń bẹ ń bi ẹbọ kéṣekéṣe kò lè dáwùjọ dáa tí wọ́n bá ń wo àwọn abala dìkan tí èlò fi ń sàǹfààní látara ẹbọ idán oògùn àwọn abala ní ìtọ́fẹ́jú kalẹ̀ tí ó bá gbogbo abala ìlúrun ìjọ bàjẹ́ ó ti kọ̀ rẹpẹtẹ ìgbòrògbò ọgbọ́n bẹ́ẹ̀ ní oògùn ó ní ẹ̀yìn ọba ẹlọ́fún gbàǹbọ̀ wá kò ní lọ kí látọ̀dọ̀ bẹ́ẹ̀ wọ́n máa padà wọ́n máa fi sùn sáfíra wọn ẹni tó ti ṣe wàhálà tó jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ ni ó lù dámú ó sì ń bẹ nínú ọjọ́ ìtọ́lọmọ bàtẹ̀ ọlọ́lọ́sọ̀lọ́ kọ̀rọ̀ ṣùgbọ́n ní nǹkan kan ò ní tẹ̀ lẹ́yìn òun ọlọ́ nǹkan kan ò ní tẹ̀ lẹ́yìn yọ̀ǹda ọlọ́run tọ́lọ̀ sí ní màtí

wala taqtulu awladakum min imlaq àwọn ọmọ yìí ẹ gbọ́dọ̀ pa wọ́n torí ó ti o ìdáàbòbò pẹ́ ẹ̀mí nìyẹn kẹ́ ẹ máa rò pé tí wọ́n á jẹ báyìí èyí tí wọ́n náà ń jẹ tí abẹ́ ẹ̀yà kò ti pẹ́lẹ́ òtò tó wá jẹ ọ̀gá yíwá lórí tó ń jẹ mr president ẹ̀wọ̀n gbogbo ẹ̀rí àtọ̀lọ́wà náà ẹ̀wọ̀n ọ̀tọ̀lọ́run ń bọ̀ wájú o fẹ́mbà ti kí ọ̀dà ẹ̀wọ̀n ti lé ayé àwùjọ abẹ́ ẹ̀wọ̀n tó lé ọlọ́run ìtọ́ ìjẹ́ tó mú ìwọ́ kó ń ṣe ọlọ́run ní pèsè ọlọ́run dá tó tàbí pèsè fún wa níta bá ti ń dáwọ́lé mú fún rẹ̀ sí bọ́lá tó rẹ̀ wọ́lá àdúrà ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ ayé nítorí ó sì náà nà lókù tó ń wá ìjà àwọn láti jẹ mú fún yí láti jẹ mú báwọn náà wà látẹ́kọ̀rọ̀ bó lè fáwá iṣẹ́ máa ọgbọ́n ààrin ní ọmọ ọmọbọ̀n gbogbo tó bá jẹ́ ìgbàjẹ́ pátápátá ẹmọ ìjìnà tí ó ẹmọ súnmọ́ rárá ìlè tàbí pẹ́ sí ṣìnà ń bá yí àwọn èèyàn náà jẹ́ lọ rẹpẹtẹ ọmọ tí ò ní bàbá tí ń bẹ́nu ọpọlọ rẹpẹtẹ ìgbé ọmọ ẹni kẹfẹ́ni kejì ọkọ̀ núùdù pẹ́pẹ́tẹ́ nígbàtí wọ́n bá ń fóònù àwọn àbá tí wọ́n bá gbóòrùn fájúwá tí wọ́n bá bèèrè fájúwá ìyó tún ọ̀pẹ́ à ìgbà ti dé gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ọ̀dá ní àwọn ọmọ amúgbó rẹpẹtẹ àwọn ọlọ́tí rẹpẹtẹ ọtí ti ẹ̀tọ́ wá di tẹ́ńbínú sínú sátẹ́ẹ̀tì ti ẹ̀ nídìbò

tẹ́tẹ́ títa nínú àwùjọ ọbẹ̀ tó ẹjọ ẹni kéjì rẹ ọbẹ̀ sọ di olùsù wọ́n ti fẹ́ dolówó ìwọ náà rú wò fún ara rẹ ọlọ́ọ̀bá àlejọ́lá ọ̀fẹ́ tó wà láà taqtulu an-nafsa allati kó lè rí dábà tí ìbá ìwọ́lọ̀ bá yóò dápọ̀ àbùkà lílè tàbí ẹ̀mí ọmọ àtàbí Ádámù. Tọ́lọ̀ ọba àlejò lábẹ́fẹ́ ẹ̀ ń bá máa mọ̀ pa mú ilé òdodo láì dẹ́sẹ̀ kankan yóò wọ́n nínú ajá àdàmà. Tọ́lọ̀ ọkọ̀ sọ akó bẹ̀. Mọ̀jà rírú ẹ̀ kò láti tó wọ́n láàánú rẹ̀. Yálà ọjọ́ dàbí ní o, ọ̀sọ̀rọ̀ tí wọ́n fi kì ẹ̀wọ̀n tí wọ́n fi pá ní o,

tí wọ́n fi para wọn lọ́nà oríṣiríṣi ayé gbogbo ẹmọ wọ̀lọ́mọ́rin kò lè jẹ́ àlèkìyàwó kò sì rújú fún ọlọ́ọ̀bà àlèkẹ́ ọlá gbogbo téèyàn bá ti sì yóò ṣe oṣù ìpamọ́ ni ọjọ́ dáadáa ni ó fi ọlá tó tó dáa ní orí wọ́n sọ ilé ìní ọlọ́ọ̀bá fi ń sọ àtọ́ọ̀lẹ̀ fún yìí kẹ́lẹ̀bà àti làákàì هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم a yàn fúnra lórí dúkìá ọmọ òrukàn tó yẹ pé àwọn náà bọ̀ wò wípé sọ lẹ́tọ̀ sí iye báyìí nínú ẹ̀ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó bá ti ní ẹlẹ́rìí torí kò sí ẹjí èsì tí ò lè kò sí tí ò lẹ́tọ̀ọ́ ọlọ́ọ̀bá àdìgbẹ́lá tó pé wà láàdẹ́kọ̀rọ̀ bú máa lárí ẹ̀sìn ìlà nílẹ̀ fi yà àṣà dúkìá ọmọ òrukàn tí bàbá rẹ̀ sílẹ̀ ẹ má mà súnmà àyàfi lọ́nà tó bá dá tọ́lẹ́tọ̀ hátà yọdúgà àfòdà tí ó fi dàgbà kìí sọmọ òrukàn nìkan ṣùgbọ́n lọ́n dá ọmọ òrukàn nítorí pé ọmọ òrukàn ọ lẹ́tọ̀ọ́ sí àánú ju ẹlòmíì lọ ńgbọ́ jẹ́ pé ààyè tí bàbá rẹ lọ wọ́nà fún lọ rẹ̀ ọyẹ pọ̀ ṣàánú rẹ̀ ẹn tí ìsọmọ orúkan náà tọ bá gbalẹ̀ rẹ̀ lọ́nà àbòsí tọ gba dúkìá rẹ̀ lọ́nà àbòsí ọlọ́ọ̀bà àwọn òṣùwọ̀n tẹ́ bá ń wọ̀n fáwọn èèyàn ẹmọ ṣe déédé ẹmọ ṣe déédé mẹ́ ẹmọ tàbòsí ẹlòmíì ibi tó ibi tó rọ ọlọ́ọ̀bá pínlẹ̀ tí ọlọ́ọ̀bá àlejò ọlá kò lè sàánú àbúkù wọn tàbòsí nígbà bá bu kóńgò gàrí àbẹ́wà ní àbẹ́rà ìsinmi yóò tún wá sí ìta ìta àpapọ̀ yóò tún ti bọ̀ torí ìwọ̀n bá díẹ̀ tí ó tún dé kù látara kó ti bọ̀ ẹ̀wọ̀n ti tó gbé ọlọ́ọ̀

alábọ̀ tí ọmọ àtọ́wọ́ bá rí tọ́kọ̀ pàtí bá ìgbà tí ó wà tó mú ọ̀pá tẹ̀kẹ́ ọdí fún ọwọ́ díẹ̀ wọ́n ti fún ọmọdé wàtọ́ bá délé báyìí ó rí pé kò fi ọ̀pá tọ́ra àti wá padà lọ́nà yóò tó lu ọkọ̀ lọ́nà yóò ju tọ́fẹ́ lọ fílíìmù lọ́nà ẹwọ́ àbòsí eléko tí ò ní wọn pé tí ó ti yọ mẹ́ àtìlẹ́yìn bá máa gbèsò lọ tí ó ti yẹrí wọ́n bá ti ń jèso mọ́yàn lọ́wọ́ tó ń tọ́wọ́ sí ní mà yọ́wà wájú kẹrẹ ní ọ̀gá bọ̀ onímọ̀ fẹ́ ti pàrọ̀sọ síra wọn àbòsí òsùn àwọn èèyàn ẹ máa ṣe fún wọn iṣẹ́ tí a bá bẹ̀yìn ẹ máa ṣe kó pé ọlọ́wọ́ bá sọ pé láàrúkà lèfò náfsàn ìlà òsàáhà àlàbọ̀ ẹ̀mí kan lọ́rùn tàbí tó bá ní a fi ṣùṣe lófin tọ́rọrùn ní ẹ̀yìn lẹ́sọ́ di líle èṣù lọ́sọ́ọ́dí líle àwùjọ ìlọ́bàjẹ́ tẹ̀lé òbí òṣèṣe ìtọ́rọ ọ̀rọ̀ dá ní tí ó jẹ́ káwùjọ máa dá ní ọlọ́ọ̀bá ní wọ́n ìdá kòtò bájúlù wọ́n lọ́wọ́ káàdù dá gbogbo tẹ̀bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ dédé ní ẹsọ́ ọ̀rọ̀ tó bá nǹkan mú ní ẹsọ́ ọ̀rọ̀ tí ọ̀lábùsínú ní ẹsọ́ kódà kọjẹ́ wípé ẹni tí ó ṣègbè fún kìí ti alásùnmọ́ ayé kódà kọjẹ́ wípé ẹni tí ọ̀rọ̀ wà báńkì lé lórí

àdéhùn làdéhùn ọlọ́run ọlọ́run tá a ti sọ fá mọ́ ìkà tó wálé ayé ẹ máa pé àdéhùn ọlọ́run náà nù ẹn tó wo sùnsùnsùn tó sọ pé wà láàyè ó lè bá àgbà ọgbọ́ ilé dákọ̀ ọlọ́run àdéhùn yẹn tó fi wà láìsí máa pé ọlọ́run tó láàrin ẹlẹ́rìí láàrin wa àti ẹ̀ gbẹ́bọ́rọ̀ ó ti rìn yẹn tí ó sì takùtọ̀ ọlọ́run máa pé iná ni àwùjọ òfin máa dá lẹ́fì máa dúnú síra yín sílé ayé yíò fi máa tòrò dáadékun wọ́sọ̀kun bí i láàrínlẹ̀kun tẹ́lẹ̀kọ́rù ilé ọlọ́run bá fi ń ti wá àti fún yín ó fi ń sàṣọ́lẹ̀ fún yín kí ẹlẹ́bà máa ti ìrántí ọlọ́run wá parí ẹ̀kọ́ wa

olè ẹ máa tẹ̀lé wà látẹ̀tẹ̀ ní oṣù lábàtàfàrùnlápọ̀ ní kò máa tẹ̀lé rẹ̀ ojú ọ̀nà tí ẹ ní ẹ̀sìn ọlọ́run tí ò ní kankan ti pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹ má tẹ̀lé ọmọdé fi yọ sọ nínú dáadé àwọn òmòrò dọ̀rọ̀wíyà mara àwọn yìí ìdáàbòbò gbọ́dọ̀ wọn wà fún ilé ayé ó lè dá fáwọn olè sùn àmì ìdáàbòbò ẹ̀mí wa ìdáàbòbò ẹ̀sìn wa ìdáàbòbò làákẹ́ wa ìdáàbòbò dúkìá wa ìdáàbòbò ìjẹ́ ọmọ ènìyàn àti ọmọlúwàbí àti mọ̀lẹ́bí ìdáàbòbò bá gbogbo nǹkan ó sì máa kòrò àti tóbi ọlọ́run bí ọlọ́run a fi àánú rẹ̀ bẹ́ ìlú wa nàìjíríà lórí gbóṣèlú ìlú tí ń dá bẹ̀ kọ́lọ́dé ọmọ ìlú sí èyí tó kù díẹ̀ káàtó tí ọ̀tẹ́ wa lọ́rùn tí ọba fi ọlọ́run ọlọ́ba àmúkú bẹ̀ àwọn tí a ń ṣe ìjọba aliwa lórí ọlọ́run bá kọ́ wọn máa ṣe wọlá ọlọ́run àtútóbi rẹ̀ bẹ̀ ọ́ àti àánú rẹ̀ bẹ̀ ọ́ gbogbo ibi tí ogun ń dàbẹ̀rù lágbàáyé ọlọ́run bá ní kóró ọlọ́run bá ní kóró ilé ayé ó ti di bí bọ́ọ̀dù ẹyọ kan báyìí ìtọ́ba ti ń ṣẹlẹ̀ ń bì kan yọ́mọ àfẹ́ ti bòmíì ọlọ́dàpọ̀ tàbà ògúnró ọlá àtìtòrò láàánú rẹ̀ òṣèlú tí ń bọ̀ èrè rẹ̀ yóò fún wáwó abúrò rẹ̀ mọ́sá dáàbò rẹ̀ bùwáwó mọ́sá dáàbò rẹ̀ bùwá lórí ẹ̀ ọ̀wọ́n epo yìí ọlọ́ba amúkó lẹ́wọ́ náírà náà sọ̀fẹ́ dábìtì náà lẹ́ ọlọ́ba akófìtì rẹ̀ kó lẹ́wọ́ ربنا لا يرحمكم الله